aṣọ ìyá mi ò fẹ́ aṣọ àgbọn mi ò fẹ́ aṣọ àbùkù mi ò fẹ́ aṣọ gbèsè mi ò fẹ́ ọba tó mi mo dé ó yá bọ́ṣọ ìpọ́njú lọ́rùn mi bó o fáṣọ ogó wọ̀ ní olórí ogun ayérayé gbà aṣọ ẹ̀wọ̀n láyà olórí. kó múṣẹ. olórí ayémọdé ìṣẹ̀dá ayémọdé bàbá ayé mi dọwọ́ rẹ oníyànlá. gbá aṣọ ẹ̀wọ̀n làárọ̀. tó fi rán mi wáyé. ìsọjí orí afẹ́fẹ́ lẹ́nìí. ó ní di kan ọlọ́run tó fi rán mi wáyé. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo fẹ́ jó o. jẹ́ ń so lè sókè. rán mi wáyé. orí nìkan lọ́run ò tún fi rán mi wáyé. ṣé àná kọ́kọ́. ṣàwádà. lónìí mi rí pàṣẹ ìtura sínú ayé mi sọ ọlọ́run kó pàṣẹ ìtura sínú ayé rẹ ní ọ̀sẹ̀ yìí. bẹ́ẹ̀ni dádì mo fẹ́ fi ọyàn lọ. ṣàwàdà pàṣẹ ìtura sínú ilé mi sínú ayé mi sínú òwò mi sínú ìlera mi sọ fún ọlọ́run kó pàṣẹ ìtura. bẹ́ẹ̀ ṣàwàdà èmi ò ṣeré. bẹ́ẹ̀ni. láti ìgbà tí mo ti wà nínú oyún ló ti mọ tí mo fẹ́ dà ọlọ́run ọba. bẹ́ẹ̀ni bàbá. ayérayé bàbá o. jẹ́ ayé mi bàbá mi bọ́ bẹ́ẹ̀ lómi jẹ́ ayé mi omi máa wá àtàkà yọrẹ omi jẹ́ ojú mi o omi jẹ́ ayé mi o omi jẹ́ ayé mi bàbá mi bọ́ omi jẹ́ ayé mi omi lọ́wọ́ fàgbàdà yọrẹ omi jẹ́ ojú mi bàbá mi bọ́. orí kan ló ń jọba ẹ gbọ́rọ̀ máa gbọ́. orí kan ló ń jọba orí kan ló ń dádé orí kan ló ń jọba olúwa orí tó ń dádé kan orí mi mọ orí tó ń dádé tó ń jọba olúwa kan orí mi àtọmọ mi mọ orí tó ń dádé tó ń jọba bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orí kan ló máa ń kọ́lé orí kan ló ń ṣe security I refuse to be a security bẹ́ẹ̀ni orí adé lórí mi bẹ́ẹ̀ni sọ fún ọlọ́run kó sọ orí rẹ dorí àpèsì orí mi dorí àpèsì orí mi dorí olówó orí mi dorí ọlọ́lá bẹ́ẹ̀ni wọ́n máa mi. orí kan ló ń dádé. orí kan ló ń jọba. orí kan ló ń dádé. orí kan ló ń jọba. ẹlẹ́dà mi mi ò mi lè dádé rẹ̀. orí kan ló ń dádé. orí kan ló ń jọba. orí kan ló ń mi lè dẹ̀ mi lè dádé rẹ̀. orí mi ò gbọ́rọ̀ olúwa dádére olúwa bẹ́ẹ̀ ni ibi gíga ni mo fẹ́ pray is a prayer pray for yourself as well ọlọ́run àwọn tó ti ga ọlọ́run àwọn tó ga. ọlọ́run àwọn tó ti ga. ọlọ́run àwọn tó ti ga ọlọ́run tó ń bẹ níbi gíga bẹ́ẹ̀ ni ọba tó ń gbẹ́ni ga tí ẹnikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀. àmì títayọ gbàdúrà olúwa fún mi ní àmì títayọ olúwa fún mi ní àmì títayọ bẹ́ẹ̀ àmì tó tayọ ṣẹ́rí ẹ̀rí kàyí kó tayọ ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ àmì títayọ ọ̀run dá sí ayé mi jẹ́ kí n tayọ nílé bàbá mi nílé ìyá mi bàbá jẹ́ n tayọ láàrin ọmọ ìyá mi láàrin ọ̀rẹ́ bàbá jẹ́ n tayọ àmì títayọ olúwa dàálù mi olúwa fi sọ́rí mi fún mi ní àmì títayọ jẹ́ kí n tayọ financially materially morally and spiritually bàbá jẹ́ n tayọ gbàdúrà fúnra rẹ.

Becoming a mom has changed my life and it has changed my skin. I chose Garnier Bio Lavender Anti-Age. nílé bàbá mi. Ìbò kéré nílé màmá mi. ẹlẹ́dá mi ṣe o bẹ́mi ọmọ rẹ kó tayọ. àwọn orin tó bá mi wí ni mò ń gbé sí fún yín kẹ́yìn náà ṣe kí ni kẹ́bi gbàdúrà ẹ kó tayọ. ẹlẹ́dá mi ṣe o bẹ́mi ọmọ rẹ kó tayọ. tàbí a lè gba àwọn ọ̀dẹ lọ́wọ́ yìí ni ọlọ́run àwọn ọmọ ogun wí àwọn tilẹ̀ dá àwọn òde kúrò lọ́wọ́ àwọn alágbára. alẹ́ ni tó ń ṣe bí ọba nínú ayé mi yo, alẹ́ ni tó ń ṣe bí ọba lórí ògo mi yo. tọ́lárùn òfìjọba tó pẹ́rọ rẹ̀ lọ́ba tó nílẹ̀ yìí lọ́rùn òun lọ́kùnrin ẹ̀mí mímọ́ rẹ̀ wọ́n lòdì kan yéé ṣe bí ọba. alẹ́ ni tó ń ṣe bí ọba lórí ògo mi o sẹ́ni tó ṣe bí ọba lórí oyè nìyàn tọ́lọ́run ò fi jọba tó gbéra rẹ̀ lọ́ba tó ní lẹ́yìn ọlọ́run ọ̀hún lógo mi kú. ẹ̀mí mímọ́ rán wọn lóye kò yẹ ṣe bí ọba. ìwọ bàbá tó rọgọ láyà àti lóye bàbá mi mọ́. bẹ́ẹ̀ni gbogbo ìkà lórí ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ ṣe bí ọba nínú ayé àwọn ọmọ yìí. gbogbo alágbára búburú lórí ògo mi lórí ìpè mi lórí ọ̀nà mi lórí ètò ìnáwó mi lórí ayé mi lórí ọmọ mi lórúkọ Jésù Olúwa rẹ̀ wọ́n lóye. Ọlọ́run ọ̀hún ló kọ́ mi kú, ẹ̀mí ni Nobody mọ̀ pé ẹ̀yin ni mò ń pè. Jésù rìn lórí omi, yàrá nìkan lórí Omi, ayé mi bàbá. Jésù rìn lórí omi, yàrá rìn lórí ogun ayé mi bàbá. Bẹ́ẹ̀ni, sọ fún Ọlọ́run kó bẹ́ẹ̀ ni rìn nínú ayé mi rìn bàbá rìn bàbá rìn ìlú ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gómìnà adébọ̀ ṣe wà ó. ọba mi tó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá mu tó sọ̀rọ̀ bí èyí ó sọ̀rọ̀ nínú mi kó gbẹ́mí mi ṣọlá kó gbẹ́mí mi ṣòro. bàbá pàṣẹ ọ̀rọ̀ pàṣẹ ọ̀rọ̀. kárí ayé dáná ó yá pàṣẹ ọ̀rọ̀ pàṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ tátúlẹ̀ ayé mi ṣe bàbá ó yá pàṣẹ ọ̀rọ̀ bàbá pàṣẹ ọ̀rọ̀ bàbá pàṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúláradá bàbá pàṣẹ ọ̀rọ̀ bàbá pàṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ní bàbá pàṣẹ ọ̀rọ̀ ayé ara good on top that. you are ready anyone you want to meet. ọba mi méjèèjì ó yá bàbá mi pàṣẹ bàbá pàṣẹ ọ̀rọ̀ bàbá ò pàṣẹ ọ̀rọ̀. bàbá pàṣẹ ẹ̀rí àìlópin. Let's pray. Sweet mommy. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Daddy, we thank you for this day. We appreciate you, Lord, for this wonderful Sunday. Thank you for your plan and your, your plan concerning our life. Thank you, Lord, because you are God. Thank you because nobody like you. Thank you because everybody on this earth are calling upon you and you answer. You are so powerful. You are so wonderful. You are so beautiful. You are so excellent. Father, nobody to be compared with you. My Father, my Lord, I say thank you this moment. I worship you, Lord, for this hour. It's afternoon. Right now, Father, I say thank you for everything you have done. Nobody like you. Holy Spirit, come and take over right now in the name of Jesus. Holy Spirit, I command in the name of Jesus. Take over of my life. Take over of my tongue. Take over of my heart. Take over of this program. Take over of this preaching. Take over everything we are going to do right now in the name of Jesus. Take over this platform in the name of Jesus Christ. I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit. Daddy, take total control right now. I cover myself with blood of Jesus my darling children with the blood of Jesus. I cover my people with the blood of Jesus. And I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Daddy, this is the beginning of this week. Daddy, Lord, go with us in Jesus' name. Go with us in Jesus' name. Let your presence be our escort today in Jesus' name. This week in Jesus' name. This month in Jesus' name. And for the remainder of this year, let us feel your presence. The Bible said the presence of the Lord is the fullness of joy. My Father, my Savior. Let that be your presence. Let that be your presence in our journey, in our business, in our marital life, in our finance, in our health, in anything we do. Let your presence take over in the name of Jesus. Take total control right now in Jesus' name. Fill me, O Speak through my mouth. Use me mightily. Lord me, O with your word, with your power. Speak to your people. Speak to me after today's service. Let my people, your people be blessed. Let your daughter, myself be blessed. Let my family be blessed. Everybody under my platform today that come here to listen to the word of God, let them be blessed in Jesus' name. Speak new thing, do new thing, No wonder in the name of Jesus. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, for in Jesus' wonderful, powerful, excellent name, I pray. Amen. I welcome everybody today on this platform. In the name of the Father, the Son, and the Holy Spirit. And for those of you who say amen under this platform, it shows that you respect the anointing. Those who respect the anointing of God upon my life, I pray whatever your problem, today Almighty God will solve it for you. Almighty God will give you solution to all your problem. Those who believe in God in my life, Those who know God can do something wonderful. There are those one who say amen under this platform. I pray for you that whatever God wants for you, whatever you have been asking from God, that shall come to pass in the name of Jesus Christ. The will of God will be done in your life because that is the most important thing. When the will of God is done in your life, when God is directing you, when you are moving by the Spirit of God, yes, there is, you are going to feel the presence. You are going to see joy. You are going to have testimony. Because the presence of God, you know what? It go with testimony. It go with glory. It go with power. In Jesus' name I pray for you. Amen. And I welcome you once again. Emma Binu bínú bí Ọlọ́run ṣe fẹ́ lónìí ni àṣewá. Tẹ bá wo àkókò yìí báyìí, ẹ ti rí táìmù ti lọ náà àti wà lọ́sàn-án nílùú Canada. Nílùú Nàìjíríà bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ ṣùgbọ́n kò sí nǹkan kan. Ọlọ́run àlàáfíà ni. Nitori pe gbogbo àkókò, gbogbo wakati gbogbo ìgbà, òun náà ni Ọlọ́run wa Ọlọ́run ò kì í kò kí ń ṣá àìdíbàjẹ́ lórúkọ rẹ̀ a gbàgbọ́ pé bí ọlọ́run ṣe fẹ́ lónìí kí èmi má tiẹ̀ wá sórí bí i always pray for my people mo máa ń gbàdúrà fáwọn olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi fẹ́re gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi rajà gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó re sí mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú fún mi gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ mi jẹ lógún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbàdúrà fún mi ọ̀run yín ṣí ní ọ̀sẹ̀ yìí the presence of God will go before you it will go with you it will be with you you feel the presence of God you will see joy you will see testimony èmi àti yín ẹ̀rí tó dájú ní ọ̀sẹ̀ yìí ọlọ́run máa ṣe fún wa so shall it be in Jesus name gbogbo tó máa mú yín yọ̀ ní ọ̀sẹ̀ yìí ohun tẹ́ nílò tí ò mú yín yọ̀ lọ́sẹ̀ yìí ọlọ́run yóò ṣe ní abundantly ní orúkọ jésù ọ̀run yóò pa yín lẹ́rìn kò ní pa yín lẹ́kún ibi ò ní bá o so shall it be in Jesus wonderful excellent day once again I pray amen so ẹ ti rí title message wa lónìí the presence of God bẹ́ẹ̀ ni mò ń bọ̀ nù mrs aláwìyé. Hmm. You see, we are going to read the Word of God. We're going to study. We're going to make, make, make it together just like last week. You know that last week also, was one three i mean I, I can't even say it maybe ten in one you know according to the spirit of God today bí ọlọ́run bá ṣe fẹ́ kí ó rí bẹ́ẹ̀ náà ló máa rí lónìí. Hmm. Let me bring my Bible. I want to read English before. I will read English and I will read Yoruba also. bò mí o ọ̀tá ìbáyọ̀ wípé a ti kúrò lọ́nà. yes you welcome ẹ má bínú i'm very sorry mo fẹ́ lo sitting room tẹ́lẹ̀tẹ́lẹ̀ but my darling daughter is there right now máa ka yorùbá máa sì ka english i will read english and i will read yorùbá as well. We are talking about the presence of God this morning. The presence of God, in the presence of the Lord, there is a fullness of joy. We are going to, the, I mean, we are going to read from the book of Psalm, chapter 16, from verse 11. Ìwé orin Dáfídì, bẹ́ẹ̀ ni, orí logun. Hold on, I'm sorry. Just bear with me. I'm sorry this day, this morning. Very, very sorry. Just listen to the word of God. Mo sì gbàdúrà ẹni tó fi Bible yìí ránṣẹ́ sí mi níjọ́sí lórúkọ Jésù a ò ní pa orúkọ yín rẹ́ kó nínú ìwé ìyè ní gbogbo ìgbà Ọlọ́run á máa rántí yín Ọlọ́run ò ní gbàgbé yín I got two Bible Yoruba Bible I have three actually the first one I'm using is very old Then you remember sometimes ago, I said I need Bible and somebody sent me two Bible, Yoruba Bible that time. Eléyìí tí mo ṣe gbé yìí, ṣe rí mo ń yọ di pé mo ṣí ó because it's new one as well. Ẹ jẹ́ ka ṣé n ka first. Ó ní you make known to me the path of life in your presence there is a fullness of joy at your right hand and pleasure forever. That is English boss. Your version. Ìwọ fi pa ọ̀nà rẹ ìyè hàn hàn mí ní iwájú rẹ ní ọkàn ayọ̀ wà ní ọkàn ayọ̀ wà ní ìwọ ní ọwọ́ ni dídùn inú wà láéláé àmín I love the English version let me read it again only you make known to me the part of life in your presence there is a fullness of joy at your right hand and pleasant pleasure forever. Amen. Pleasure forever. Hallelujah. Another one, Exodus 33, verse 14. And he said, and he said, My presence will go with you, and I will give you rest. Exodus chapter 33, verse 14. Only he said, and he, he said, My presence will go with you, and I will give you rest. I don't know where you are going. But Almighty God said to me, You are going to start a new journey, a journey of success, a journey, journey of victory, a journey of glory, a journey of testimony. You understand? He said, Don't worry. And he said, My presence will go with you. Whatever you are going, wherever way, anywhere you are going for this week, the presence of God We go with you. The power of God We go with you. Because in that Psalm 16 verse 11, say in the presence of the Lord, there is a fullness of joy. It means that when you want to do anything, you have to do it in the presence of God. You have to go with the presence of God. You have to do what? Go before, you let the Spirit of God go before you. Commit your way. It shows and it means you should commit your way into the hands of God you should do what commit your way ó ní bàbá mímọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ bàbá mímọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ o dábọ̀ bàbá dákun bàbá jẹ́ kí tèmi ṣeé ṣe bàbá mímọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ bàbá mímọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ o dábọ̀ bàbá dákun bàbá jẹ́ kí tèmi ṣeé ṣe ǹjẹ́ ìwọ fi ọ̀nà tìẹ lé olúwa lọ́wọ́ ní ọ̀sẹ̀ yìí ohun gbogbo tó o bá fẹ́ ṣe fi lé olúwa lọ́wọ́ only in the presence of the Lord there is a fullness of joy a lot of people fail in some things they are doing in that business you are doing that you are failing in that relationship you find yourself that you are failing in that home you find yourself and you are failing in that friendship whatever whatever area you find yourself that you are failing right now do you commit it to the presence of God do you commit that place into the hands of God the Bible says those who find a good wife obtain favor from the Lord not only wife not only men alone also a woman that find a good husband obtain favor from the Lord so when you are doing business and your business you are not find faith I you are not find peace you are not seeing joy you are not being no testimony no joy nothing making you happy at this moment is that the will of God concerning your life are you in the presence of God is God directing you do you commit it into the presence of God into the hands of God ó ní ọ̀nà mi tó o bá fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ yóò ṣe é ní dáradára fún ọ ó because you are going ẹni tó sọ fún tó ṣe májẹ̀mú fún níbí òun ni pé ẹni tó fi ọ̀nà rẹ̀ lé olúwa lọ́wọ́ maybe when he was talking to Moses you understand me when he was talking to Moses he said go my present will go before you because Moses said when I mean when God called Moses when God sent Moses to Pharaoh he said give me daddy how will I know how will people know that you send me báwo ni wọ́n ṣe mọ̀ wípé nítòótọ́ lẹ pè mí bàbá báwo ni wọ́n ṣe mọ̀ wípé nítòótọ́ ẹ̀yin lẹ rán mi níṣẹ́ ọ̀ràn mọ níṣẹ́ fi àyà tí ọ̀ràn mọ níṣẹ́ supply gbogbo ohun tó nílò ọ̀ràn mọ níṣẹ́ ṣe ohun gbogbo ọ̀nà ṣe gbogbo ọ̀nà ní rere ọ̀ràn mọ ní ogun kó sì tún máa ja ogun náà fúnra rẹ̀ ọba tó máa ń jagun tí ò fàdájà tí ò ṣe ọba mi tó lágbára jùlọ tó lówó tóbi jùlọ hey you know what those who don't know God they use their brain you don't have brain like God Oh, ní ọpọlọ tó Ọlọ́run Ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n ó jẹ́ alágbára ó jẹ́ onímọ̀ ó jẹ́ olóye ó dá gbogbo tá a dárúkọ yìí òun ló ń ṣàkóso rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà tó o bá ń lo ọpọlọ tiẹ̀ ó máa jẹ́ òkùnà tó o bá lo agbára rẹ̀ wàá tẹ́ tó o bá lo okun rẹ̀ ó máa rẹ̀ ọ́ ṣùgbọ́n tó o bá dúró nínú ìfẹ́ Ẹlẹ́dùmarè tó o bá ṣe ìfẹ́ Ọlọ́run tó fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ ohun gbogbo ní ṣíṣe you feel the presence of God you know at times when you use it when you think "Toba bá kàn wo ọpọlọ orí ẹ lásán wàá kàn wò pé tá a bá wo ọpọlọ rò ó á máa dàbí pé kò ké tó bá wo gbogbo ohun tó ṣẹlẹ̀ ní vicinities á máa dàbí pé omijé á máa ẹkún á máa jáde lójú I'm still coming to read more of the word of God okay èmi fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run ah ọ̀rọ̀ Ọlọ́run ní agbára nígbà mìíràn tí ó bá rẹ̀ ẹ́ ìwọ kan ìwọ ọ̀rọ̀ Ọlọ́run kò jẹ́ <laughs> nígbà tó o bá ṣàìsàn ìwọ kan wá ọ̀rọ̀ ọlọ́run kó gbé mi bíi bíi painkiller painkiller ni ọ̀rọ̀ ọlọ́run tí ngbà mìíràn tó àwọn èèyàn bá rè pé a ti lò ó fún a ti fẹ́ yí mọ́lẹ̀ ìwọ sáré lọ sínú ọ̀rọ̀ ọlọ́run olúwa bá mi sọ̀rọ̀ olúwa I want to see your direction olúwa mo fẹ́ rí apára rẹ mo fẹ́ kó o sọ̀rọ̀ jáde mo fẹ́ kó o darí mi ọ̀rọ̀ tó bá sọ jáde báyìí gbòógì wàá kàn rí pé pẹ́ẹ́nì á kàn lọ́nẹ́ the pain will disappear. The pain will disappear. Those who want to shoot you down, those who want to gun you down, those who want to kill your destiny, those who want to kill your, <laughs> your vision, they will know, you know what? They will be down. They want you to be defeated, but they'll be the one to be defeated. <laughs> Wọ́n kàn máa rí pé ibi gíga là ń bọ́jọ́, <laughs> ibi gíga là ń bọ́kè ni. Bẹ́ẹ̀ ni, á wá di pé àwọn bẹ̀rẹ̀ sí kárí sọ. Ibi tó ní kó wà, wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn níbẹ̀ because of what? let me tell you the secret it's because of the word of God ẹ má ni mo sọ fún yín o àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run ó ní agbára mo wá fẹ́ gbàdúrà à ní ọ̀rọ̀ púpọ̀ sọ lónìí ṣé ti yé a word is enough for the wise bí onorele rẹ lé Olúwa lọ́wọ́ ohun tó kàn ni wípé fi onorele rẹ lé commit your way into the hands of God wá sọ fún Ọlọ́run Olúwa mo rìnrìn àjò ti ọ̀sẹ̀ yìí oṣù yìí náà kù dẹ̀dẹ̀ kó parí olúwa bá mi rìn má fi mí sílẹ̀ let me feel your presence let me see your presence let your presence be with me let your presence go before me let me re receive joy supply my need according to your riches in glory go with me give testimony grant me testimony give me joy tó bá ní pẹ̀lú ọlọ́run tó kọ̀ mí tẹ̀sí ọwọ́ olúwa ó lè kùnà ó lè fẹsẹ̀ kan ayé fèsì méjì ló ní ayé yìí ó ní two face òun náà níbi tó dára àti tí ò dára <laughs> ó ní black ó tún ní ìmọ́lẹ̀ ó ní òkùnkùn àti ìmọ́lẹ̀ let me put it this way ṣé ẹ rí nínú òkùnkùn yẹn nínú ayé yìí òkùnkùn pọ̀ níbẹ̀ ó jẹ́ òkun ó ní òkun nílé ayé o kò sẹ́dá tó lè là á já nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ Jésù lèmi fi lè yege o ó yá báwo ni ó ṣe làájá bàbá ràn mí lọ́wọ́ òkun nílé ayé o kò sẹ́dá tó lè làájá nípa ọrẹ́ ọ̀fẹ́ Jésù ni a fi lè yege báwo la ó ṣe làájá bàbá tó wá sọ̀nà o bàbá tọ́ mi sọ́nà ní ọ̀sẹ̀ yìí olúwa bá mi rìnrìn àjò tèmi olúwa má dá mi dá olúwa má fi mí sílẹ̀ má jẹ́ kójú tì mí má jẹ́ kára ni mí tó bá bọ́ lọ́rùn rẹ̀ tó bá bá ọ rìn ó lè kùnà omi ayé ò lè gbé ọ lọ òkùnkùn ò lè bọ́ ọ mọ́lẹ̀ á máa gáàdì ẹsẹ̀ rẹ á tan ìmọ́lẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni ààbò rẹ ó dájú ṣúọ̀ ni bẹ́ẹ̀ ni insurance yẹ ó ti di banker bẹ́ẹ̀ ni sure banker nothing can change it bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run dájú because in the presence of the law, in his presence There is a fullness of joy. There is a potential. There is a guidance. There is a light. There is a power. There is a success. There is a joy. There is a testimony. In the presence of the Lord, if you are looking for husband, there is a plenty husband. If you are looking for money in the presence of the Lord, there is a plenty money. Benny, if you are listening, looking for good health, in the presence of the Lord, there is a good earth. There is a testimony. Walk with God. Commit your way into his end. He's there to save you. He's there to help you. He's there to direct you. He's ready to go with you for this week. I tell you, nobody, <laughs> when you go with the presence of God, no man, no woman can intimidate you. I tell you, nobody can talk you down nobody can molest you nobody can useless you except wọn bá fẹ́ useless nìkan mo máa ń sọ wọn máa rò pé mo máa ń brag ni wọn máa ní mo máa ń sọ ní ó dá mi lójú ni mo ti dán wò mo mọ̀ pé rere ni olúwa ẹ jẹ́ a máa tẹ̀síwájú we are talking about the presence of God gbogbo ohun tó ti ṣe tó kùnà rí ǹjẹ́ o fi lé ọwọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló kùnà nínú ìgbéyàwó torí a kò fi lé ọwọ́ ọlọ́run èmi yìí gbogbo àwọn ibi tí mo ti kùnà nínú relationship mi ò béèrè lọ́wọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ ni èmi ò lè wọnú relationship kankan mọ́ kó kùnà èèwọ̀ bìkọ́ gbogbo ẹ̀ ni mo fi lé ọlọ́run lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé mò ń lọ oúnjẹ tí mo fẹ́ sè gan nílé ọkọ olúwa bá mi sè é bí mo ṣe fẹ́ ṣe gan níwájú ọkọ mi olúwa bá mi ṣe é aṣọ tí mo fẹ́ wọ̀ gan á jẹ́ n tó fẹ́ràn ọ̀rọ̀ tí màá máa sọ gan á jẹ́ ọ̀rọ̀ tó máa máa wọnú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ because you fail in many ways because you don't commit it into the presence of God because they said in the presence of the Lord there is a fullness of joy. You are not having joy because you don't commit it into the hands of God. You don't seek the face of God on those things. That is why a lot of people fail. A lot of people fail in their marital life. A lot of people fail in their finance. A lot of people fail in their education. A lot of people fail in many ways because you don't commit it into the hands of God. When you commit your way in the hands of God, you cannot be put to shame. I promise you. You can never be put to shame. Nothing can put you to shame because it's already in the hands of God. Your movement, your dressing, your speech, everything about you in the hands of God. Tell me how you're going to fail. It's not possible. God never failed. How can you be failing? because God never fail. Those things you fail, those relationship, you don't make it there. Don't cry any longer because it's not being committed. It's not planted in the word of God and in the will of God. You don't commit it in the hands of God. You don't get it. You don't seek the face of God before you do it, before you get into it. So if it crash, don't blame God for it and don't blame yourself any longer. Just commit whatever, anything you want to do right now, commit it into the hands of God. You will never fail again. Jesus never failed. God never failed. Your failure, failure is no longer your portion. It's not my portion. He said, to tell you today, failure is not your portion. Failure is not my portion. I refuse to fail. Tell God right now, go with me and uh, because I refuse to fail. If God, if God don't go with you, Satan will go. If God don't go with you in anything you are doing now, Satan will go. So you that don't want Satan to go with you, you better change quickly and turn to God daddy go with me oh! help me o oh. ewe don go with me ah You sure don go with me eh àwọn ẹ̀mí you don go with me oh! eh irọ́ pípa don go with me oh! eh ìgbéraga don go with me oh! eh mi ò mọbi tó ń lọ o oh. ọlọ́run sọ pé àwọn kan fẹ́ bẹ̀rẹ̀ ìrìnàjò tuntun ọlọ́run sọ pé àwọn kan máa ṣe tuntun àwọn kan ti wà nínú ìgbésí ayé tuntun ah wọ́n ní sọ fún ọlọ́run kó bá ọ lọ ìwọ ìwọ onígbéraga ìwọ ìkà bẹ́ẹ̀ ni wọ́n ti sọ fún ọlọ́run yípadà yípadà ah ó ní tí ọ̀nà rẹ bá wu olúwa ó ní òun mú kí gbogbo àwọn ènìyàn tó ti ẹ̀dà bí ọ̀tá rẹ wọ́n wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ they don't have choice and it's that to submit either they submit <laughs> or they do what <laughs> wọ́n lọ fojú pamọ́ ó ti yé either they submit or they wọ́n lọ ṣe kíni wọ́n lọ hide their face if you no get money hide your face olúwa má fowó jẹ mí yá o. But kì í ṣe ọ̀rọ̀ owó là ń sọ lónìí ṣùgbọ́n nínú presence of God gan owó wà níbẹ̀ iyì wà níbẹ̀ ògo wà níbẹ̀ ọlá wà níbẹ̀ agbára wà níbẹ̀ ọ̀rọ̀ wà níbẹ̀ ìṣeré wà níbẹ̀ ènìyàn rere wà níbẹ̀ àwọn ogun Kristi ó wà níbẹ̀ agbára wà níbẹ̀ ayọ̀ wà níbẹ̀ ohun gbogbo tó fẹ́ ó wà níbẹ̀ whatever you need whatever you want is there in the presence of God Mose sọ fún Ọlọ́run nígbà tó ní mo rán ẹ lọ sí ọ̀dọ̀ Fáráò kò tún rán lọ sọ́dọ̀ àwọn tó rán sí ẹ̀ rí pé Mósè ayé Mósè tún yàtọ̀ o àwọn tó bọ́ dàgbà àwọn tó rán dàgbà oúnjẹ àwọn tó jẹ ilé ibi tó ti tọ́jú rẹ̀ ibẹ̀ ló rán sí ó rí pé ó strange tó o bá sì ń ṣe nǹkan tó jẹ́ extraordinary i mean ordinary thing tí o ti jẹ́ extraordinary you are not yet oh tí yeah, you are not yet dear. i tell you but tí ọlọ́run rán say, or Mósè kọ́ là ń sọ lónìí ṣùgbọ́n a the presence of God but we can also see continue we can also measure Moses because Moses sọ we ó ní go i will go with you kò ń ṣe ibìkan ló ti sọ fún Mósè ó go with you àwọn ọmọ Ísírẹ́lì ìgbà tó tún go with you only tell them to go and serve me I'll go with them ah hey I'll ó sọ fún ọlọ́run go with me when God go with you eh you don't need too much thing you don't need holy, olùwẹ̀ ṣé olùwẹ̀ hu hi oríṣiríṣi ah tọ́lọ́run bá tẹ̀lé ẹ lọ Lord. Only when i go into the battle, tu kì battle ṣe bá when i go into the battle with the Lord Jesus i am a winner. When I go into the battle with the Lord Jesus, I am a winner. I am a winner. I am a winner. Oh, I am a winner. I am a winner. Oh, Satan, you don't lose your battle. Pata, pata. When God go with you, kí ló kù ó tún kọrin kan tí máa ń kọ see the kingdom of God oh and his righteousness because if una see cancel every other thing na jara ha gele yìí ń kọ́ ọ́ na jara mẹ̀ríkẹ́ yìí ń kọ́ ṣe ni pancake yìí ń kọ́ ọ́ na jara yarili yìí ń kọ́ ọ́ na jara ha títò yìí ń kọ́ ọ́ na jara lẹ́sìn yìí ń kọ́ mo ń sọ jáde ń o. Hey! ah bàtà ẹsẹ̀ mi ń kọ́ ò nà ti mo fi ń sùn nà jára ah tí mo fi jókòó na jára ṣíà tí mo fi jókòó na jára ọkọ tí mo bá fẹ́ nà jára pọ́ọ̀sì tí mo bá gbé tó wókúnú ẹ̀ nà bísínẹ́sì tí mo bá ṣe tó ń tà ó jára o jára ọmọ tó o bá bí nínú ìgbéyàwó ń kọ̀nà jara hey! jara jara jara jara jara jara ẹ mọ tó ń pè ń jara ẹnì ó ní ẹ kọ́kọ́ wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ yẹn mi pé you go with the presence of God the presence of God go with you sọ fún ọlọ́run olúwa gbogbo ibi tí mò ń lọ ní ọ̀sẹ̀ yìí gbogbo tí mo fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yìí gbogbo àdáwọ́lé mi ní ọ̀sẹ̀ yìí bá mi ṣe bá mi dáwọ́lé bá mi rìn àjò tọ̀sẹ̀ yìí o má dá mi dá jẹ́ ń ráyè o jẹ́ ń báyọ̀ wọlé jẹ́ káyọ̀ máa bá mi kiri presence of God na joy na joy na blessing na favour bẹ́ẹ̀ ni presence of God will direct you o ní ṣìṣe tí ẹ̀mí ọlọ́run ò bá tẹ̀lé ènìyàn ẹ̀mí èṣù a sì tẹ̀lé tó bá sì ti tẹ̀lé a sì wọnú rẹ̀ bákan náà àdúrà àkọ́kọ́ nìyẹn olúwa Let your presence go with me. Let me be a carrier of your presence. Lord, let me be a carrier of your power. Let me be a carrier of your joy. Daddy, go with me. Fill me with your presence. Let me have testimony. Let me have joy. Do wonder in my life. Do wonder. Baba, do wonder. Oh, Tete, do wonder. Daddy, do wonder. Oh, Tete, do wonder kíákíá do wonder ooo oh. tètè do wonder bàbá mi do wonder ooo oh. tètè do wonder when you go with the presence of God wonder both left right front <laughs> tó o bá sùn náà wonder tó o bá jí náà wonder tó o bá jáde náà wonder tó o bá wọlé náà wonder wonder wonder wonder wonder you begin to wonder kò ṣe wonder o wonder wonder will never end wonder God go with me God go with me God go with me ohun tó bá bá ẹ rìn òun ló máa wọnú rẹ òun ló máa dìtámì bọ́ọ̀sẹ̀ yìí ṣe máa rí fún wọn bẹ́ẹ̀ no more failure no more disappointment no more calamity no more frustration no more sickness no more trouble heavenly is full of joy testimony galore testimony upon testimony joy upon joy bẹ́ẹ̀ ni hmm. kí ni wọ́n fẹ́ sọ láti fi mú ẹ wálẹ̀ òun lọ́lọ́ ọmọ máa fi promote yẹ <laughs> nígbà tó bá ṣe tán tán rẹ pé wọ́n fẹ́ ṣe báyìí fún ẹjẹ́ àṣẹ báyìí láti hàn tiẹ̀ wá kàn torí pé ẹ̀ wọ́n fẹ́ hàn tiẹ̀ ni wọ́n fẹ́ dìbò tiẹ̀ wá kàn tún gba promotion <laughs> promotion tó o bá tẹ̀lé ọlọ́run tí ọlọ́run bá tẹ̀lé ọ tí o bá ṣíwájú ẹ tó jẹ́ àfà tí omega rẹ I tell you testimony ni wọ́n lè pinnu wọ́n ní wọ́n dìde sí ọ kò sọ pé wọn ò ní dìde sí ọ

tẹ́ńtẹ́ńtẹ́ tẹ́tẹ́tẹ́ a kò máa tẹ́ kiri ni broda tẹ́tẹ́ńtẹ́ bẹ́ẹ̀ ni bọ̀dá oní tẹ́tẹ́ you know how to play tẹ́tẹ́ with people's life bẹ́ẹ̀ you know how to play game ni mani game ni wọ́n gbá géèmù wọ́n ní kí ló ń jẹ́ every time wọ́n ní géèmù tẹ́tẹ́ some people wọn lọ casino but kàn gbá géèmù pẹ̀lú ayé ẹ̀ wọn lọ́gàá gbogbo pàtó bá ti fẹ́ gbá géèmù pàtó bá ti gbé basketball ìsìfẹ́ lẹ̀lẹ̀ tó bá gba síbí wọ́n á tún gba sọ́hùn ìwọ tó o bá dẹ̀ mọ́ gbá eh, má jẹ̀ǹtọ̀ ẹ má bá wọn gbá géèmù o kàn máa pray ni káàárọ̀ ọlọ́run kò dúró nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní nínú dúró èmi dúró de olúwa nínú orin tá a gbọ́ làárọ̀ yìí ó ní yóò sì tó okun mi ṣe ó ṣe kí ni tí ọlọ́run bá ṣe pé dúró nígbà tí àkókò bá tó láti bá ọrìn ó ti gbọ́ ó mọ̀ ni ó fẹ́ tú ọ̀nà rẹ̀ ṣe on that moment tó kọ́kọ́ rí bákan ọlọ́run fẹ́ tú ọ̀nà rẹ ṣe ni ó ní ẹ tú ọ̀nà olúwa ṣe ó ní ohun kan kẹ́ni agijù pé ẹ tú ọ̀nà olúwa ṣe bẹ́ẹ̀ ni ọ̀nà wo ni ọ̀nà olúwa tó dí ọ̀nà rẹ ni ọ̀nà rẹ ni ibi tí ọlọ́run fẹ́ gbé ọgbà kò fẹ́ kó fẹsẹ̀ gún òkúta kò fẹ́ kó tẹ́ kò fẹ́ kó kàbùkù kò fẹ́ kó kú kó jìjì bẹ́ẹ̀ ni a ní dúró hold hold on stay still be still feel bad Ben. ni ohun gbogbo ni èmi fi ṣe olé olúwa lọ́wọ́ tí mo bá jẹun tí mo yó lónìí tí mo láìka ọbẹ̀ náà máa ní thank you lord ìgbà tí n bá ṣe tí ọbẹ̀ náà bá rí bákan lẹ́nu mi máa ní ọlọ́run ó tún ṣe báwo ló ṣe rí tẹ̀sí ẹ̀ ní o but ó lè máa jẹ́ tẹ̀sí àwọn mi fẹ́ at that moment give thanks to, to God all time and work with him be a carrier of power of God of the presence of God bẹ́ẹ̀ ni ohun tó bá bá ọrìn tó ṣíwájú tó wà lẹ́yìn tó wà láàrin o ló máa wọnú rẹ tọ́lọ́run ò bá bá ọrìn èṣù á wọ bẹ̀ márẹ́jì tó ti fẹ́ẹ̀lì yẹn o ò gbé lọ́wọ́ ọlọ́run èmi living testimony lèmi <laughs> èmi máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o èmi ò ní purọ́ ṣé kí n sọ tòótọ́ ṣé n sọ tòótọ́ bẹ́ẹ̀ ni ní my first marriage kì í ṣe marriage o my first marriage for my first marriage mi ò mọ̀ bóyá àwọn náà ti ṣe manage rí láyé ẹ má ṣe manage o láyé rẹ má bá wọn ṣe manage o ṣe marriage ni o marriage yes you are married today kò máa kọrin we are married today tomorrow no more we are married today we are married forever we are married today sweetheart tomorrow no more we are married today we are married forever but tó bá ṣe manage you are managed today tomorrow manage no more you are managed today tomorrow manage collapse oh yeah oh you manage today <laughs> the marriage no more tomorrow you manage today the marriage collapse bẹ́ẹ̀ni tó bá ti manage yóò fọ́ká <laughs> kí wa wá lọ sọ́nsìn pé ìwọ má di aṣọ mi mú o tí ó bá wọ̀ máa tú ẹ kúrò kò ń ṣe dandan mo kàn ní kí n fi gẹ̀rẹ́ sọ́wọ́ mi ọwọ́ mi fáìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ kó rí ẹ pé wọ́n á ń ṣe nì ó gbọ́. Mhm. tí o bá ṣe kí ni tó o bá manage is like example aṣọ ọ̀pá márùn-ún tí mo gbúdọ̀ rán ọ̀pá márùn-ún torí èmi tẹ̀ tún lọ́yàn mo tún nídìí kò sí mo ṣe fẹ́ jó kò dẹ̀ ní jó ọyàn yìí mo sọ tẹ́lẹ̀ sí ẹ lórúkọ Jésù o ò lè jó but inú mi ògúdọ̀ inú mi lè flat láti lè yọ fígọ̀ tó dáa kí lè máa dá ọkọ mi lọ́rùn ṣó ti yé but ní bó bá ṣe rí tí ẹ̀mí ọlọ́run bá ń gbénú rẹ ó dára o ṣùgbọ́n láti jẹ́ kó lè wà ní good health fún ara tìyẹ ní ò ń gbọ́ ẹ̀hẹ́n mi ò preach tí pastor bá ń preach pé go and diet ó fẹ́ kó ó wà ní ti ara ó fẹ́ help ẹ morally ni but when we want to feed you spiritually we are going to talk about spiritual thing your spirit must be fatter more than your body èmi mọ̀ wípé my spiritual life ó tóbi ju physical mi lọ i tell you my spiritual life is bigger than my kidney my spirit i mean my physical bó ṣe yẹ kó rí fún gbogbo ènìyàn nìyẹn o torí pé o tírín tó o bá lọ tírín lẹ́mìí tó o bá lọ tírín lẹ́mìí <laughs> ọlọ́run gbàǹgbàǹgbàǹgbà ọlọ́run jàjàjàjà and again for some people if you get inspiration to speak to people about their health as well good for you everybody with their calling i don't condemn people i never condemn pastor or so far you are getting your inspiration from the throne of god from the power from the presence of god no problem ajẹ́pẹ́ ó ní ẹnìkan tí ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láyọ̀nù kò kí ń bẹ̀bẹ̀ láti tóbi láyọ̀nù àti ẹlífàǹtì wọn ò kí ń bẹ̀bẹ̀ láti tóbi ológbò a ò lè fi wé láyọ̀ a ò lè fi ajá wẹ́kùn láyé èèwọ̀ ni àwọn kan stature wọn bí ọlọ́run ṣe dá oníkálukú ni but mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wà ní ti ara wọn kò sí ní ti ẹ̀mí anything you want to do or so far you want to preach the gospel let that be for the spirit of God to direct you don't feel with the flesh alone be filled with the spirit of God It's good to be beautiful both in and out. But when you are beautiful physically and you also you are ugly spiritually. Eh? Kò sí nǹkan kan tọ́lọ́run fi ẹ́ ṣe. Ibi to money, bi to beautiful ló máa ń wà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa a ní pé tá a bá rí aṣọ ọ̀pá mẹ́ ọ̀pá èmi bí mo ṣe sọ láti ó yẹ kí n lo ọ̀pá mẹ́rin àmì ọ̀pá márùn-ún àti ààbọ̀ kí gèlè mi lè tóbi ni o ṣó ti yé torí mo máa fẹ́ kí bùbá mi kó gbàyà lára mi mi ò fẹ́ràn fitted ṣó ti yé kó wá lọ mú aṣọ ọ̀pá méjì kó wá sọ pé ó tóbi kó wá lọ ṣe mọ́ pé kò lè manage yẹn kò lè possible aṣọ ẹ máa ṣí sílẹ̀ à ń sọ̀rọ̀ nípa àwọn tó manage ọkọ àwọn tó manage ìyàwó manage don't manage your husband don't manage your wife okay don't manage your husband don't manage your wife but àtìrí náà lẹ́nu pé ó ní I will go with you with your the presence of God will go with you ó ti yé mi ò mọ̀rìn àjò tó fẹ́ rìn lọ́sẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí ọ̀run ní kí n sọ fún ọ pé òun máa bá ọ lọ ọmọ ọlọ́run tó ń bẹ lábẹ́ ohùn mi wọ́n ní kí n wí fún yín pé ọlọ́run ní màá bá yín lọ bẹ̀ má manẹ́jì o ọ̀pá tí mo nílò ní ara aṣọ tí mo wọ̀ yìí òun ni mo rán o òun lẹ ṣe rí pé mo ní gèlè ńbẹ̀ ló ṣe fìtì mi ó ti yé tó o bá lọ manẹ́jì pẹ́rẹ́ tó o kúrò nínú márẹ́jì tó o lọ fẹ́ ṣe manẹ́jì ẹ̀tẹ́ ni o manẹ́jì àṣírí ẹ̀ ò lè bò ń bẹ̀ ò lè gbádùn nínú manẹ́jì ó máa fún ẹ kákáká kokoko ní ara máa ní ẹ pa ní nínú manage aṣọ ọ̀pá márùn-ún ìsìn tó bá jẹ́ manage la fi ṣe màmá mi ò ní fẹ́ gbé kámẹ́rà ráǹdì ẹ rí i pé mo jó ráǹdì ó kọ wájú ó kẹ̀yìn ó kọlẹ̀ ó kọ̀kè ṣó ti yé yín kò sí manage ń bẹ ṣùgbọ́n tó o bá lọ ṣe manage ṣe ló gbé o àwọn kan ti ṣe manage rí bí àwa mi ò ṣe mọ́ mi ò ṣe mánẹ́ẹ̀jì mọ́ mo fẹ́ ṣe márẹ́ẹ̀jì ó ní tó ti ṣe márẹ́ẹ̀jì presence of God will go with you ṣùgbọ́n tó o bá ṣe mánẹ́ẹ̀jì Satan will go with you <laughs> bẹ́ẹ̀ ni mánẹ́ẹ̀jì Satan will go jẹ́jẹ́ with you when you do marriage God will go with you ọlọ́run mi márẹ́ẹ̀jì lèmi fẹ́ ṣe mi ò fẹ́ ṣe mánẹ́ẹ̀jì mọ́ ẹ jẹ́ give testimony ẹ má jẹ́ n purọ́ fún ní yíẹ̀ náà lọ́hùn first manage mi mo ṣe manage mo ṣe manage lákọ̀ọ́kọ́ mo ṣe manage lẹ́lẹ́ẹ̀kejì báwo ni mo ṣe fẹ́ ní peace of mind báwo náà ṣe ní nà mí bí ẹni máa pa mí kú báwo náà ṣe ní fojú ọ̀tá mi gbolẹ̀ báwo ni mo pàdé ẹnìkan mo ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì òun ń lọ sí club house agbo òbẹ́sẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni ìgbà tí mo ti mọ̀ tí mo ti ṣe yẹ́ẹ̀sì fún tó níṣó lè fẹ́ mi mo ní yẹ́ẹ̀sì àbí mánèjì ni ìgbà tí ilé ò da mo wí pa ah, já tètè sá kúrò ńlé ká lè ṣe kíni a fẹ́ ṣe mánèjì ìgbà tó yá wọn bẹ̀rẹ̀ sí gbé mi lábẹ́ ògbésèrè ó máa padà dé tí ó máa fẹ́ mi ni mánèjì ni torí pé àwọn bí àwọn aṣẹ́wó kò ṣe pa fífẹ́ mú bá wọn àwọn ọkùnrin kan wà àwọn aṣẹ́wó màtíríà níyàwó wọn <laughs> bẹ́ẹ̀ ni àwọn lọ́ọ̀tì our market bẹ́ẹ̀ ni ẹ má bínú o àwọn ọkùnrin kan wà àwọn alert material òun ni choice wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn náà pátápátá lè ṣe máa rí pé ọkùnrin mi wà ó ti fẹ́ ìyàwó ó ti kò kò tí fẹ́ ìyàwó gan bá a ṣe ń sọ̀rọ̀ yìí alert material ìwọ èmi bọ́lá tó dúdú bọ́lá tí ó wẹ̀ tó ń dán bọ́lá tó ṣokoléètì mi ò ṣe dúdú ná bọ́lá tó ṣokoléètì bọ́lá tó ń glitter bọ́lá tó ń shine bọ́lá tó mọ́ lára tó túmọ̀ níwà bẹ́ẹ̀ ni ẹ wá lẹ́nìkan tó jẹ́ pé ẹ̀mí èṣù ń gbénú ẹ̀ tó jẹ́ pé obìnrin kan ó kàn fi ń káàṣì fọ́ọ̀nù ni o bọ̀ fọ́ọ̀nù tó ń káàṣì yẹn ló yé wọn jẹ́ lẹ́ni <laughs> wọ́n dá lákìsà wọ́n máa láwọn káàṣì fọ́ọ̀nù ni bẹ́ẹ̀ ni wọ́n máa gbé obìnrin oríṣiríṣi a máa la fẹ́ ṣe mánéèjì kò sí bó ṣe nímọ̀ ẹ wọ́n máa nà ẹ́ gan ni nínú mánéèjì tó bá wà ní relationship tó jẹ́ manage báyìí sáyìn manage lélẹ́yìn bìtì ìfọ́ tí ìfọ́ mú má gbọ́ràn sí lẹ́nu ó yá gbé sílé yọ máa lọ gbóbìnrin mi ń ta ó yá ní kí girlfriend pé ó yá fojú ẹ̀ ráre ó yá tutọ́ sí lórí ó yá yẹ̀yẹ́ ẹ̀ níwájú àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn manage àwọn manage nìyẹn manage nìyẹn ẹ yo manage manage manage bọ̀ tí o bá wà lábẹ́ omi tó o bá ní lọ́ọ̀kì tó o ṣe manage tó jẹ́ manage ni wọ́n wà congratulations but àwọn tó ṣe manage ló pọ̀ jù tó ń kọ́ ti kóòtù wọn according to aṣọ tí wọ́n rí lẹ̀ kì í ṣe aṣọ tí wọ́n nílò they cut their court according to aṣọ tí wọ́n kàn rí gbé ó yá ṣe bí òun ni ẹjẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ manage ẹ̀ manage ẹ̀ manage ẹ̀ ìwọ tó manage ọkọ <laughs> ò lè gbádùn manage ẹ̀ wọ́n tó manage ìyàwó ó lè gbádùn manage ẹ̀ ìwọ tó manage ọ̀rẹ́ ó lè gbádùn ọ̀rẹ́ manage ẹ̀ ìwọ tó manage ẹbí ó lè gbádùn ẹbí manage ẹ̀ ìwọ tó manage láti máa faṣọ kékeré náà ṣe tí ọ̀sá ìsì ẹ̀ ó lè gbádùn aṣọ náà manage ọlọ́run ò ní jẹ́ irógun manage mọ́ láyé mi ọkọ ni máa fẹ́ ọkọ mi ò ní manage mi á máa sọ pé yes mo ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni yes èmi náà máa sọ pé mo ṣẹ̀ṣẹ̀ fọ́kọ ni ẹ jẹ́ má jẹ́ ń gbàgbé testimony mi ẹ jẹ́ ń sọ fún yín ní yẹ̀yẹ́ lọ́hùn mo bá rìn nígbà tí wọ́n sọ pé first husband yẹn first marriage mi bàbá Olúkọ̀yà tí mo ṣe gbé lọ wájú Olúkọ̀yà báyìí torí mi ò fẹ́ rí ojú àwọn tí wọ́n ti ṣoríṣiríṣi pẹ̀lú mi mọ́ yẹn ni o mi ò tiẹ̀ gbé déwájú bàbá yẹn mo ní mo mà ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ wọ́n ní ẹ̀ wọ́n bá praise wọ́n béèrè orúkọ wọ́n bá ní wọ́n ní God say that's not the will of God concerning your life ẹ mọ bóun wọ́n ṣe rí <laughs> ọlọ́run dáríjì mi a máa ń sọ fún wọn nínú ilé pé a máa ń sọ láàrin pé ah, ohun jí o jí o máa ń dàbí ohun wọn dàbí ẹ má bínú sà a lè fi wé ohun wọn dá tírín bí ohun nígbà yẹn àwọn ẹ̀kọ́ máa ń sọ pé ohun wọn bí ohun wá ẹ má bínú dádì o <laughs> ẹ má bínú sà wọ́n God says it's not your it's not your it's not the will of God concerning your life ọlọ́run dáríjì mi sà mo yín mú jọyẹn mo ní that the will of God or the not will of God this one I will make it the will of God myself but do you know what if it's not the will of God it cannot be like will of God if it's not the will of God it cannot be like will of God he cannot do the will of God it's not the will of God and you want him to be to serve the will of God he cannot it's not possible bá ní wọ́n go and pray pàtí mo bá wọn ṣagídí wọn ò dé like kan máa argue because a lot of èrò pọ̀ ńlẹ̀ wọ́n ti ẹ̀tún spare láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan pàápàá yóò máa give thanks to God n bá tún padà wá wọn go and pray again mo ní mo tún ti pray n bá tún purọ́ fún un wọn tó ṣàrí pé mo ti adama tí wọ́n bá ràn mí lọ sọ wọ́n tún ní káwọn marriage counselor ní MFM wọ́n bá tún ní kó máa coach wọ́n bá ní kó lọ wo léyìn ilé bọ̀bọ̀ tí mo fẹ́ fẹ́ yẹn wọ́n lọ lò wó tó tán ní òkòkò ten times at least wọ́n lọ wo bí ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta àwọn yẹn náà tún lọ ń jẹ wọn tún gbé bọ́ọ̀sì mfm lọ nọmba wọnú gọọmẹkọ lọwọ ni sista sista Bọ́lá this is not the will of God concerning your life mo yín mo ní somebody is not the will of God concerning my life somebody that is at this time ó ti gbá bọ́ọ̀lù rí ó ti ṣe ó tún ní phd ó ti ní doctor ó ti ní eh, master ó tún ti ń ṣe doctorate lọ́wọ́ gbogbo ìwé ayé ló ti kà èmi kẹ̀dẹ̀ rèé <laughs> mi ìka ṣì ń gbá kò ṣe pọ́nmù mi o. Oh, lè rí lójú mi mo kàn ń sọ ni o mi no dey lie me no dey lie i dey tell people my story from beginning no story wey i no dey tell anybody tí n money. mọ̀ i no dey lie o that's one thing about me ọlọ́run ọlọ́run ni o when you have the spirit of God in you òtítọ́ korò bọ̀tọ̀ olómọ máa sọ èbá korò àwọn èèyàn ò ní fẹ́ mi wọ́n fẹ́ sweet talk wọ́n fẹ́ n tó gbóná èmi n tó smooth tí ò ní pa wọ́n lára òtítọ́ gbóná òtítọ́ korò i will make it i will say it máa sọ ìkọ́tẹ̀ ti sọ fún mi rí we cannot cope your experience too high i won't be able to stand it ó dẹ̀ jù mí lọ dáadáa lọ́jọ́ orí o <laughs> nígbà tó Sorry, sọ́ọ̀rì mi gbà yẹn kò dẹ̀ tí ì kún sọ́ọ̀rì mi ò tí ì kún báyìí gbà yẹn ó ti bẹ̀rù because it's not the will of God concerning my life if it's not the will of God it cannot be like will of God <laughs> tí ó bá ti ń ṣòun kò lè dàbí òun bẹ́ẹ̀ ni manage ni manage nígbà yẹn a manage mo mà manage yìí o n bá lọ sọ fún mo bá purọ́ fún jíò jíò forgive me o mm. although I know you are not holding grudge ìgbà tán nà mí jẹ́ jíò ni wọ́n nà ni <laughs> ta ló lè nà kò sẹ́ni tó lè lọ́sọ̀ jíò <laughs> ìgbà tán nà mí ìgbà tán mọ̀ lẹ́sìn mi tọ́lá ń sọ pé kì í ṣe ibi tí mo ní fún ẹ and do you know what you guys if you are being if you are a chosen generation tó bá jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ tí ọlọ́run fẹ́ it's very very dangerous for you to disobey God if some people go scot free torí pé wọn ò ní wọn ṣe choice they can do anything to themselves but ìwọ tó bá jẹ́ àyànfẹ́ ọlọ́run tí ọlọ́run fẹ́ lo, you must not stay níbi tí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ni tó bá dúró síbi tí ọlọ́run ò fẹ́ ṣe ló gbé ṣe ló gbé manager àkọ́kọ́ nìyẹn tell me báwo ni manager ṣe máa báwo ni ò ṣe ní collapse wọ́n ní manage nǹkan manage ìtọ́ ń pè ní yorùbá ní ìyà ìwó nìyẹn bó bá jọmọ ìwó ló fẹ́ ìyà ìwó ló lọ gbé bó jọmọ ìjẹ̀bú nígbà yẹn ló bá gbé ìyá rẹ̀ mọ ló gbé ṣó because it's a manage it's not a marriage there is difference between manage and marriage so don't do manage and call it marriage when you do manage you call èyí eh, tó bá ṣe manage you are coming back you are still coming out of it or kó o máa gba ẹ̀sìn ẹ̀ mọ́ra kó o máa gba àbùkù ẹbí tí ò bù ẹ́ lára mẹ́ torí pé tó o bá ṣe marriage wàá rún aṣọ ẹ̀ á gọ́jọ́ á má bù ẹ́ lára o wàá wá jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ náà ọkọ náà wàá ṣe gbinigbini á jẹ́ adé orí ẹ̀ tó bá wọṣọ tán wàá dé adé sórí tó fi gèlè sí á wá fìtì ẹ̀ wọ́n wá ní this is marriage they are married they are married they are not managed but those of you who manage <laughs> ìyàwó àlọ́tì ẹ̀ lọ́tọ̀ ó yá ọkọ gba left ó yá ẹ lọ ṣayé yín bó ṣe wù yín ọkọ alágbèrè ìyàwó aláṣẹ́wó ó yá ẹ̀rẹ̀ sí ṣòṣì bí ẹran oníwo ó yá ẹ máa ní product tó máa dàgbòrorú ó yá ẹ bímọ àlè ó yá ẹ bímọ tó máa oríṣiríṣi àbí kí ni wọ́n sọ we are talking about the presence of God When the presence of God don't go with you, show that you manage your very presence of God go with you. Let me tell you, the presence of God wants you to be comfortable. Tó bá ṣe manage, ṣe ló máa wò fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀. Ibi tí mistake àwọn lapses wà, ò ní fẹ́ kó tú síta. <laughs> Manage nìyẹn. Ìyẹn mi pé tó bá ránṣọ tí size yẹ, táṣọ yẹn ò ká ẹ. <laughs> Táṣọ yẹn ò ká ẹ. Tí ò ń ṣe size yẹ, omo mọ nǹkan tó <laughs> wàá máa wò ṣé kò tí ì sí ṣoré lè ń sìn bó tẹ̀ jẹ́ pé kámísọ̀ ta wọ̀ sísàlẹ̀ ó fẹ́ máa yọ torí pàṣẹ yẹn surplus àáfìbò àjọkọ̀ pẹ̀lú confidence ti ta èyí tó wà ń sàlẹ̀ design ni òun náà fine èyí tó wà lókè òun náà yọ ṣó ti yé kò ní síbì kan pé ìtìjú wà ń bẹ bọ̀ tí gbogbo ẹ̀ tí iná iná bá ti jẹ́ tìsàlẹ̀ tán tí gbogbo tìsàlẹ̀ yẹn tó bá ti lálébù bẹ́ẹ̀ ló ni mo máa pàṣẹ torí pé manage ni ẹ yo gbàdúrà ìwọ tó ò tí ì lọ́kọ ìwọ tó ń ṣòwò kò ń ṣe ìgbéyàwó nìkan la sọ nú ẹ o ṣó ti yé akọ̀sọ̀rọ̀ nípa manage àti presence of God bóyá ìgbéyàwó ni tìẹ bóyá business ló fẹ́ bẹ̀rẹ̀ bóyá ilé tuntun ni bóyá ọmọ tuntun ni bóyá ẹ̀mí ìmọ̀ tó fẹ́ ṣó ti yé bóyá o fẹ́ rìnrìn àjò kan lọ́bì kan ni bóyá o fẹ́ bẹ̀rẹ̀ foundation kan ni bómi ò mọ̀ bọ̀ wọ́n sọ pé àwọn kan fẹ́ bẹ̀rẹ̀ new journey wọ́n ní ní oṣù August ó jẹ́ begin again but oṣù tó máa dára ni fún àwọn ọmọ ọlọ́run fún àwọn àyànfẹ́ ẹlẹ́dùnmarè fún àwọn tó gba ọlọ́run gbọ́ fún àwọn tó ń ṣèfẹ́ ọlọ́run fún àwọn tó fi ọ̀nà ọmọlé ọlọ́run lọ́wọ́ fún àwọn tó ń wọ olúwa ní gbogbo ìgbà tó ń pè é nígbà tó bá wà nítòsí. wọ́n ní wọ́n nà mí mo pàdé ẹnìkan níjọ́ tí mò ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì èṣù ti wò pé ìwọ a ba a fẹ́ fa ìrìn ayé ẹ̀ ìrìn àjò tó yẹ kí n ti bẹ̀ láti ọdún náà ni mo ti ń wàásù ìrere mo pàdé àwọn kan lọ́nà ṣe ni mo wá lọ fóòdì àwọn mi mo wá gbé sẹ́gbẹ̀ẹ́ jẹ́jẹ́ àwọn tí mo ń gbé lọ sí bus evangelist lọ́jọ́ rẹ̀ lọ́hùn wọ́n ti di gio <laughs> àwọn dadi gio <laughs> bí àwọn délé àǹkó <laughs> àwọn tájọjọ máa ń lọ bus evangelist àwọn gideon wọ́n ti di dadiji o <laughs> àwọn bọ́bọ́dá kẹ́hìndé <laughs> wọ́n ti dadiji o <laughs> wọ́n ti pọ̀ àwọn ọmọ mi jí o àwọn dadiji o àwọn jí o and jí o and jí o six and jí o six tá a ti rí lórí facebook máa mi ò tẹ̀ tí bẹ̀rẹ̀ nígbà náà nítorí pé àwọn tó pàdé lọ́nà ni manage manage will cost you to waste your time to waste your manage is not good manage will expose you manage will disgrace you manage will beat you manage will make you cry manage <laughs> we don't make you sit comfortable manage we, uh, <laughs> will help you to have nightmare manage we make you to pray as ordinary prayer mm. manage Don't try it you manage Don't manage your friend Don't manage your friend Don't manage your wife Don't manage your husband go and check that woman again go and check that man again are you managing the man are you managing the woman if it's say tó bá máa já sí manage pé mo nǹkan manage ẹ̀ mà ni ah, èmi náà ti sọ fún yàn rí èèyàn náà sọ fẹ́mi náà rí pé ìwọ báwo ìwọ tó lọ school mo mà manage ẹni mo ní èmi náà manage ẹni àwọn tó dájú àmú ah, manage ẹni kú ló bọlá jẹ tí kò bá bọlá jẹ ikú ọ̀dẹ̀ ní bọlá mi jẹ ọlá mi ò bàjẹ́ that's a wrong speech mo ní kú ló bá láyé tí bàbá mi ò bá kú ṣé mo fẹ́ mo bá pàdé wọ wèrè gan ni ṣó ti yé torí pé manage la ṣe àdásírọ̀ wọ́n máa bú ẹ̀ wá bú tiẹ̀ padà inú manage ló wà <laughs> your manage nínú relationship ẹ tó jẹ́ pé Holyfield àti Tyson àti kí lórúkọ àwọn Mayweather àti ẹniú ẹ kí lórúkọ ti ọmọ Nàìjíríà tó ṣe gbà ń sìn bóyá jẹ́nu ẹ̀ ni tó jẹ́ pé ríìmù wà nílé ẹ̀ ẹ mánéjì ló ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ń dẹ̀ láàmú inú mánéjì friend ló wà bẹ́ẹ̀ ni mánéjì nìkan kọ́lá nǹkan yọ wá nínú mánéjì mo ṣe mánéjì lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo tún ṣe mánéjì àkàìmọye relationship a lot of people wọ́n wà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ṣe mánéjì ni wọ́n ní jẹ́ manage ẹ̀ tó bá ṣiṣẹ́ olúwa ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ ni kó o máa ṣiṣẹ́ olúwa ọ̀tọ̀ ni manage o ò ń gbọ́ manage don't manage your business jàre ẹlòmíì kó manage kò sí nǹkan kò ní ọ̀gá rice kékeré ló wà jẹ́ manage ẹ̀ ọkọ̀ tó wà lẹ́ẹ̀ jẹ́ manage ẹ̀ aṣọ yẹn náà ẹ bá manage ẹ̀ manage ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní fi aṣọ míì wọ́n fi green wọ́n fi patch yellow wọ́n fi yellow wọ́n fi patch black manage ló bá débẹ̀ sotiye àwọn tẹ́lọ̀ ló máa ń ṣe kinní yẹn jù wọ́n wá mú jáde wọ́n wá sọ di style sotiye yín wọ́n sọ di style fún yín manage ni. ẹ jẹ́ àtúnkà ọ̀rọ̀ ọlọ́run sí i. nínú ìwé sáàmù orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹjọ ó ní you have, have said seek my face seek my face my heart says to you your face lord do i seek. ẹ gbọ́ ọlọ́run ní wá ojú mi ó tún ní ìmọ̀lójú rẹ̀ wà ó wà káàkiri bọ̀ tó máa fẹ́ kó wá ojú òun. ó ní let us read it again Psalm 23, verse 8. You said, said, seek my face. My heart says to you, your face, Lord, do I seek. The Lord face. Let me give you many verses for this presence of God. I don't want to be reading it. Ká má Sunday school ninubi. bí. to tó Sunday school òun náà ni wàá ka bíbélì tó pọ̀ ẹsẹ̀ oríṣiríṣi read again the book of Acts chapter three verse twenty to twenty-one. Only that time of refreshing may come from the presence of the Lord. The time of refreshing may come from the presence of God, of the Lord, and that he may cease save the Christ appointed for you. Jesus, who heaven must receive until the time for resuming all the things about which God speak by the mouth of his prophet long ago. In the presence of the Lord, you refresh, you bathe yourself, you do correction, You see yourself, this is what, what I'm doing is not right. God directs you. You refresh. You refresh. You refresh. You refresh. You refresh. That's it. Jeremiah 29, verse 13. Only you will seek me and you find me when you seek me with your hearts. Tó bá wá mi pẹ̀lú gbogbo ọkàn rẹ, ó rí mi. Tí o bá ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ayé rẹ, ó ṣe kí ni? Ojú ò ní bẹ́ẹ̀ ni gbàdúrà igbe olúwa mò ń lọ sí presence ẹ ní mò ń lọ ní ọ̀sẹ̀ yìí bá mi máa lọ bá mi ṣe bá mi rìn gbogbo tí mo máa dáwọ́lé ní ọ̀sẹ̀ yìí olúwa bá mi ṣe ó lè ti bẹ̀rẹ̀ sí ní fi oṣù kẹjọ ọdún lé ọlọ́run lọ́wọ́ he will do it he will help you you will not be put to shame ṣó ti yé yín presence of God there is a fullness of joy daddy let me be a carrier of your presence olúwa ṣíwájú mi kó kẹ́yìn kó wà láàrin kó wà níkù kó wà láyé mi wà nínú ayé àwọn ọmọ mi wà nínú ibùgbé mi bẹ́ẹ̀ ni wà ní ọ̀nà mi wà nínú òwò mi wà nínú ètò ìnáwó mi wà nínú ọkàn mi Lord help me in Jesus name bẹ́ẹ̀ manage manage is not good go with God so that you no manage again manage is not good good what is good is marriage má lọ gbé ìyà ìwó má lọ gbé ìyà oǹdó má lọ gbé ìyà ìjẹ̀bú má lọ gbé ìyà rẹ́mọ má lọ gbé ìyà ṣakí má lọ gbé ìyà Canada má lọ gbé ìyà tíàǹtì má lọ gbé ìyà Tibu and Tobacco má má lọ gbé ìyà Dublin má lọ gbé ìyà London má lọ gbé ìyà Pakistan má lọ gbé ìyà India má gbé ìyàwó gbé ìyàwó má gbé ìyàwó má gbé ìyàwó lọ ṣe ìgbé ayasílẹ̀ bẹ́ẹ̀ ni So o gbọ́rọ̀ mi bó ṣe jẹ́ lónìí nìyẹn olúwa let me be a carrier of your presence go with me make me happy give me whatever i need to so that will sustain me that will make me happy that will make me have testimony testimony upon testimony oh lord let it be my portion give me testimony clothe me with testimony give me letter of testimony give me house of testimony give me money of testimony give me car of testimony give me husband of testimony give me fruit of the womb testimony testimony kórúkọ mi wá di testimony upon testimony testimony is called to testimony bẹ́ẹ̀ ni testing testing testimony test test testimony hallelujah a ó gbàdúrà olúwa bá mi lọ ní ọ̀sẹ̀ yìí kó fún mi ní ohun gbogbo tí mo nílò kí ayọ̀ mi máa fi kún olúwa bá mi lọ bá mi ṣiṣẹ́ bá mi rìnrìn àjò bá mi náwó bá mi lọ gbogbo bí tí n bá lọ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní ọ̀nà ọ̀tún ṣe ohun tuntun fún mi fún mi ní ẹ̀rí tó dájú ní ọ̀sẹ̀ yìí lẹ́yìn tó kù kí oṣù yìí parí kí ọdún yìí parí fún mi ní ẹ̀rí ńlá máa bá mi rìn máa bá mi ṣiṣẹ́ láti òní lọ máa bá mi rìn àjà ayé mi let me be a carrier of the power of God of the presence of God in Jesus name amen. My Father and my Lord, I say thank you for this moment. I worship you because nobody like you. Olúwa ṣe àfihàn fún yín àfògo fún yín àti gbọ́rọ̀ yín lónìí o your presence. Let your presence go with us. Fill us with your presence. Give us testimony. Let us move from glory to glory, from joy to joy, from power to power, from strength to strength. In the name of Jesus. Olúwa fún wa ní okun àti agbára. Olúwa ràn wá lọ́wọ́ àti jẹ́ àti gbọ́rọ̀ rẹ lónìí. Jẹ́ ajẹ́yọ́ ká jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Má jẹ́ ajẹ́ olùgbọ́ nìkan. Bó ṣe gbé tí ọ̀tún wọlé, má jẹ́ ó gba tòsí jáde. Jọ́ máa ṣiṣẹ́ nu ayé wa. Olúwa tú ayé wa ṣe olúwa tó ayé wa mọ́ bẹ́ẹ̀ ni yóò rí o jésù agbára wa àwa náà tẹ lò fún iṣẹ́ náà tẹ lò fún ọ̀rọ̀ náà lónìí málòmí náà lò pati fi agbára wọ̀ mí agbára ẹ̀mí mi ọlọ́run àlàyé kó máa kúnnù mi kó máa ṣiṣẹ́ sí kó máa lágbára sí nínú ayé mi nínú ọkàn mi kó máa pọ̀ sí o kó máa pọ̀ sí o kó máa pọ̀ sí o kó máa pọ̀ sí o agbára ọlọ́run àlàyé ó yá máa pọ̀ sí nínú ọkàn mi nínú ayé mi nínú ilé mi nínú ayé àmọ́ mi nínú ayé àwọn olólùfẹ́ mi ní orí ètò mi ní orí platform mi agbára ẹ̀mí mímọ́ ó yá máa ṣiṣẹ́ máa rìn máa rìn máa rìn bẹ́ẹ̀ ni yóò rí jésù agbára wa àmín. a ó gbàdúrà fún àwọn kan gbogbo àwọn ènìyàn tó ń ṣe ọjọ́ ìbí tó jẹ́ olólùfẹ́ mi tí mi ò celebrate gbogbo àwọn ènìyàn tó ń ṣe ọjọ́ ìbí tí mi ò kí pé happy birthday mo fẹ́ gbàdúrà fún yín lónìí o gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ọjọ́ ìbí gbogbo ẹ̀yin tẹ́ máa ń celebrate mi gbogbo ẹ̀yin tẹ́ máa ń comment sórí gbogbo tí n bá ti fi sórí Facebook mo gbàdúrà fún gbogbo yín pátápátá ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi ní good news gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì ohun tó dára sí abẹ́ ohun mi tẹ́ máa ń kọ́mẹ̀tì ẹ̀sán abẹ́ píchọ̀ ọ̀ma gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́re gbogbo ẹ̀yin tẹ́ rọrẹ́rẹ́ rò mí gbogbo ẹ̀yin tẹ́ ń sọjọ́ ìbí ní àti oṣù tí oṣù tá a wà yìí ó tún kù dẹ̀dẹ̀ kó parí tí mi ò tí ì kí tí mi ò tí ì celebrate ọlọ́run kó celebrate yín kó fún yín ní ẹ̀rí tó dájú kí ọ̀run kó fún yín ní okun kó fún yín ní agbára kí ó pọn yín lé kó má ṣe yẹ̀yẹ́ yín ẹ ò ní kábùkù ẹ ò ní tẹ́ o ẹ ti ṣètọ́dún yìí ẹ ó ṣètọ́dún tó ń bọ̀ ẹ̀mí ẹ̀mí àtiyín ló máa wà láyé ló máa wà láàyè wa a ó máa ga sí ẹ̀bùn ọjọ́ ìbí kọ́run kò fi fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín a ó tún gbàdúrà fún àwọn kan òun náà ni àwọn tó ń ṣe rere fún àwọn ènìyàn i love people that put smile on people face àwọn ènìyàn tí ó máa ń fi smile sójú àwọn ènìyàn tó ń pa àwọn ènìyàn lẹ́rìn tó máa ń múnú àwọn ènìyàn dùn kò ṣe tó bàyàn nínú jẹ́ kò ṣe àwọn tó ń pàyàn lẹ́kún jayé àwọn ènìyàn tó ń pàyàn lẹ́rìn òun la fẹ́ sọ báyìí àmọ́ fẹ́ gbàdúrà ẹ lè gbàdúrà fún olóore yín ẹ gbà báyìí pé olóore mi o ọlọ́run mi o bá mi ṣoore fún olóore mi ọlọ́run mi o ẹni tó ṣoore fún mi ọlọ́run bá mi ṣoore fún ohun tí ò fọkàn sí tó dẹ̀ jẹ́ oore tó máa gbà tó máa jẹ́ surprise ọlọ́run bá mi ṣe fún o àpọ́ìntì ẹ̀ fún oore appoint ẹ̀ fún testimony appoint ẹ̀ fún agbára ọlọ́rẹ̀ mi o ó yá o àkókò tó ó yá palẹ̀ ẹrù rẹ mọ́ kúrò ní lẹ́bù tó wà yẹn máa lọ ibi tó ga jù bẹ́ẹ̀ lọ ó yá máa ga sí o máa tẹ̀síwájú ó ní jábọ́ o ó máa ga sí ó máa ga sí ó máa ga sí financially materially morally and spiritually ọlọ́rẹ̀ mi o ó ní tẹ́ o aláàánú mi o ó ní tí o áńgẹ́lì mi ó ní kú ó ní jábọ́ so shall be in Jesus name gbogbo àdúrà ní orúkọ Jésù gbogbo àwọn ènìyàn tí Ọlọ́run ń lò láti máa bomi jẹ́ láti máa nu omi jẹ́ àwọn ènìyàn lọ láti máa pa àwọn èèyàn lẹ́rìn tí wọ́n ń pa wọ́n lẹ́kún gbọ́ ọ̀rọ̀ Olúwa níbi tẹ́ ẹ bá wà bí ẹ̀yin tẹ́ ń ṣe charity tó pẹ́pẹ́ lápò yín ẹ fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn lórúkọ Jésù kí Ọlọ́run kó pa yín lẹ́rìn èmi náà love láti máa pa mí lẹ́rìn financially materially morally and spiritually gbogbo yín pátá tẹ́ ń pàwọn èèyàn lẹ́rìn-ín láti múnú wọn dùn ọ̀run kó pa yín lẹ́rìn ọ̀run kó nomi jẹ yín nù ẹ ò ní sunkún mọ́ gbogbo ẹ̀yin olóore tẹ́ ọkọ̀ oore ọmọdé ni yín ni àgbà ni yín ni ó máa ga ni o ò ní jábọ́ bọ́lá o fọláṣadé o ẹ́sítẹ́rì o ayaba o gbọ́rọ̀ olúwa ṣubúládé o gbọ́rọ̀ olúwa ó yá máa ga ò ní jábọ́ ò ní kú lọ́mọdé ihun tí ọlọ́run ní fọláyé ó rí gbà ó délẹ̀ lérí ó ga ìfẹ́ ọlọ́run yóò wá sí ìmúṣẹnu ayé rẹ ààyè rẹ ipò rẹ ó jókòó sí bẹ́ẹ̀ ni o mo ti dọ́ba o mo ti dọ́ba o àti gbádélé mi lórí iṣẹ́ mo ti dọ́ba o mo ti dọ́mọ bá mo ti dáyàbá mo ti dọ́ba àṣẹ ọ̀rọ̀ ńlá ó wọnú mi àṣẹ ọlọ́run alàyè ó wọnú mi agbára ọlọ́run alàyè tí ò kì í ṣá tí ò kì í tí ọrùn gbẹ̀wọ̀ mi load me with your presence in Jesus name we pray amen amen because èmi náà jẹ́ lára àwọn ènìyàn tó yẹ pé mo love láti máa put smile sójú àwọn èèyàn mo wá fẹ́ gbàdúrà fún ọmọbìnrin kan bẹ́ẹ̀ ni ẹ̀yọ ó ní bíbélì ní ayọ̀ ń bẹ lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúkúwàdà bẹ́ẹ̀ ni ó ní ayọ̀ ń bẹ lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúkúwàdà ọmọbìnrin yìí mo láìkẹ́ bó tiẹ̀ jẹ́ pé ó stubborn gan ó lè sọ̀rọ̀ kò sẹ́ ó lè bú òkú òkú yẹn máa dìde tòkú ó tó bá bú òkú àwọn òkú mi òkú yẹn wọ́n kàn ti da yẹn pẹ̀bọ ẹlòmíì lórí ní if not á bínú dìde pé ìwọ òun gan òkú mọ́ òun gan òkú mọ́ she's a speaker hmm, òun náà ni Bísí bẹ́ẹ̀ ni mo fẹ́ gbàdúrà fún un èmi ò wá fèsì ẹ o but mi ò dẹ̀ tún sọ pé mi ò wá fèsì ẹ ṣó ti yé mo like àwọn kọ̀ọ̀kan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó máa ní òun ti change wọn ò lè lò láti máa bá tèèyàn jẹ́ mọ́ láti ṣe kí ni ṣó ti yé èmi torí pé mo lo ẹnu mi láti sú láti sọ̀rọ̀ burúkú sí nítorí pé ó bú àwọn tó ṣe lóore ṣùgbọ́n lẹ́nìí ó lóun ó ní àwọn èèyàn wọn pressure sóhun ó láwọn èèyàn ṣe kí ni wọ́n dára sóhun ó tún wá ṣe kí ni ó tún wá fẹnu ẹ̀ ṣe kí ni you may not like it but you, I don't take permission from people I take the order from God mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù ó ní sọmọnà ọmọ ẹ ò ní kú ó ní dìdàkudà nítorí pé o sọ wípé o ti ronúkúwàdà ò ní ṣe búburú mọ́ ibi ò ní jẹ́ tiẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ ibi ètò àsọ ní kọ̀kọ̀ ní gbangba sínú ayé rẹ ọ̀run bá ẹ parẹ́ láti òní lọ ọ̀run ṣàánú fún ọ ò ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ o máa tẹ̀síwájú ọ̀run fún ẹ ní ìmọ̀ ọgbọ́n àti òye ọlọ́run ohun tí ó máa múná ọlọ́run dùn sí ọ ló máa ṣe látòní lọ bẹ́ẹ̀ ni yóò rí o ọ̀run sáyẹ̀nsì you are covered by the blood of Jesus ọmọ tó ná gbà lọ́wọ́ rẹ ọ̀run bá ẹ gbà padà torí ìwọ ló dẹ̀jẹ̀ lé lórí torí ìwọ ló bí ọmọ náà torí wọn ló gbin lọ́jọ́ ìkúnlẹ̀ nítorí ọlá ọjọ́ ìkúnlẹ̀ rẹ ọmọ tó ń gbà lọ́wọ́ rẹ táyé fi gàn ọ́ táyé fi yọ̀ ọ́ ọ̀run gbà padà fún ọ ọ̀run pa ẹlẹ́rìn o bẹ́ẹ̀ ni yóò rí jésù lọ wá adarí ẹ̀ṣẹ̀ rẹ jọ wọ́n ní kó lọ má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe bó ṣe ń ṣe mọ́ ṣùgbọ́n ohun tí ọlọ́run fẹ́ ni kó máa ṣe láti sìn lọ it is well with you amen. ẹ mọ̀ ṣe ń gan ẹ̀yin tẹ́ wá sí abẹ́ ètò yìí ó yá ẹ̀yin olólùfẹ́ mi ara ẹ̀ ṣe é tí ẹ wá ẹ kú àgbọ̀n dìde ọba tó wọlé dè yín o ẹ kò ní tọrọ jẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ wá sábẹ́ pílàfọ́ọ̀mù mi ẹ kú àgbọ̀n dìde ọba tó wọlé dè yín o ẹ kò ní tọrọ jẹ bẹ́ẹ̀ ni èmi Bọ́lá rèé mi ò ní tọrọ jẹ lọ́lá Elédùmarè bó ti wù kí ojú ọjọ́ korò tó kó le tó èmi Bọ́lá màá máa jẹ́ orí mi ò ní jẹ́ ìrù màá máa yá orílẹ̀-èdè mi lọ́wọ́ mi ò ní tọrọ jẹ orílẹ̀ mi ò máa jẹ́ títí bẹ́ẹ̀ ni n ò ní dìrù bẹ́ẹ̀ ni ọlọ́run tó máa ń gbéni ga tí gbogbo ẹnikẹ́ni ò lè rẹ̀ sílẹ̀ ọlọ́run mi jọ̀ọ́ gbé mi ga torí mo fẹ́ jẹ́ ìbùkún fún orílẹ̀-èdè mo fẹ́ jẹ́ ìbùkún fún ilé bàbá mi mo fẹ́ jẹ́ ìbùkún fún ọ̀rẹ́ fún ọkọ fún gbogbo ibi tí n bá lọ ibi tí n bá ti dé mo fẹ́ kó mọ̀ pé ọmọ ọlọ́run wọbẹ̀ olúwa ẹlẹ́dàá ayé ẹlẹ́dàá ọ̀run make me a testimony a blessing to the nation a giver not a beggar bẹ́ẹ̀ ni mo fẹ́ o elédùnmarè ṣe fún mi bàbá mi bàbá pọ́n mi lé olúwa jọ̀ọ́ mi sí gbogbo ọkọ tí n bá fẹ́ láyé olúwa jọ̀ọ́ ìyanu ni kó jẹ́ fún mi ìbùkún ni kó jẹ́ fún mi ọlá ni kó jẹ́ fún mi ọkọ tí mo bá fẹ́ kò mọ̀ ní ṣẹ́kù o ọkọ tó bá fẹ́ mi kò ní ṣẹ́kù yóò máa ga sí yóò máa lọ́lá sí yóò máa lọ́wọ́ sí yóò máa lọ́kìkí sí mi ò ní tẹ́ ọ mi ò ní tí mi ò ní ṣìwàwù ìwà mi kò ní bí ọ nínú Elédùmarè ìwà mi yóò máa tẹ́ ọba lọ́rùn ọlọ́run jọ̀ọ́ jẹ́ kó tẹ́ ìjòyè lọ́rùn kó tẹ́ ọlọ́lá lọ́rùn kó tẹ́ olówó lọ́rùn gbogbo ẹni bá bá mi ṣòwò ìwà mi kó máa tẹ́ wọn lọ́rùn ayé mi gbọ́rọ̀ olúwa mi ò ní tẹ́ ọ mi ò ní tí ọ mi ò ní ṣàìsàn mi ò ní gbọ́mọ sọnù ibi ò ní bá mi ó tó gẹ́ ìwọ ìpọ́njú ọ̀ṣì àìríná àìrílò tòní wá sí ìdánidúró hmm. nígbà tí a bá kọrin yìí pé mo ń la o nípa agbára rẹ Jésù mo máa ń la o nípa agbára rẹ sínú ọ̀sẹ̀ yìí o gbogbo agbára èèyàn òkùnkùn bàbá bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ mo ń la o nípa agbára rẹ bàbá mi mọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ bàbá mímọ́ mo ti fọ́n ọ̀nà mi lé ọ lọ́wọ́ dábọ̀ bàbá dákun bàbá jẹ́ kí tèmi ṣeé ṣe yes ǹjẹ́ oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó wà pẹ̀lú wa kó bá wa pẹ́ kó máa bá wa gbé láti ìgbà yìí lọ àti títí láéláé àmín mi ò mọ̀ yókù sọ ní yorùbá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 both now and forevermore. Amen, amen, amen, Jesus. Seven powerful, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. In your go fún Only I love it when you preach the gospel. <laughs> àní two verse láyé ní ayé tá a wà nínú rẹ̀ yìí two verse ló ní two verse. Hmm. ojú méjìlá ní hmm. ojú tó bá ti pé mẹ́ta àbàmì ojú ni àwọn èmèrè àwọn ẹlẹ́mìí èṣù ló máa ń ní ojú mẹ́ta two verse ní ṣó ti yé. nígbà tá a bá preach tó bá ti jẹ́ preaching time ló fẹ́ you come there. ìgbà tá a bá tún fẹ́ motivate àbí a bá fẹ́ speak for people tó bá jẹ́ ìyìn náà ìtẹ́ like ẹ wá síbẹ̀ but don't write derogatory comments under my shirt it's ó ti dèwọ̀ ẹni tí ò bá fẹ́ gba lẹ́tà àbànújẹ́ kò ní kọ fún yàn kò ń ṣèpè ẹ jẹ́ kí n máa fi lè ṣe lọ but ẹni tó bá ti mọ anything nípa afa saheed mo kàn rí wọ́n ní ó wà nínú police station in tó ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀ afa saheed i want to know a dẹ̀ ṣì ń padà bọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn oníìgbéraga mọ̀ye bójú rí o ojúmọ́ san bọ́lá àlùkù ojú san o ó mọ̀ san ọmọ olókè méjì takọtabo ẹ mọ̀ ṣeun a ti fẹ́ bọ́ sí sẹ́sàn bòmíì ìwà ẹ lè kì mí lórí kì bàbá mi tí a bá ti fẹ́ kìyàn sí ọmọọba ọ̀run elédùmarè ọba tó tóbi jùlọ tó tóbi ju gbogbo ayé àti ọ̀run ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí agbára ọba tí ò kú rí tí ò sì lè kú láéláé ọba tó lè fẹ̀yìn ọba yétì ọba tí ẹnikẹ́ni ò lè fẹ̀yìn rẹ̀ tì alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ọlọ́run tó dá gbogbo ayé àtọ̀run tí ayé àtọ̀run ò sì kún ọwọ́ rẹ̀ ọlọ́run tá a yọ gbogbo agbára lára rẹ̀ tí ò tán nínú agbára tágbára ń pọ̀ sí i ọlọ́run tó wúwo tí ò ṣeé gbé tó tún máa ń gbénu múdí aṣọlá ọba tó tún máa ń gbénu adélébọ̀ṣẹ̀wà ọlọ́run tó máa ń gbọ́rùn ṣògo ọ̀rọ̀ tó máa ń gbénu ọmọ ènìyàn fọ̀hún alágbára gíga lápá jábíjábí ara wò tó wọlé kú tìpìlẹ̀ tìpìlẹ̀ ọba mi tó dàgbà tí ò lo gíláàsì tójú rẹ̀ ò sì fọ́ tí ò wò bàìbàì kábíyèsí o olùkọ́ rere tó kọ́ gbogbo pòfẹ́sọ̀ tí pòfẹ́sọ̀ tó mọ̀wé tí ò sì mọ̀wé tó kábíyèsí elédùnmarè ọlọ́run òye ìmọ̀ agbára kábíyèsí o elédùnmarè. wọ́n ní welcome on board Auto Bola you are too much ẹ ṣé ma god bless you ma god bless you sir ẹ ṣé ẹ̀yin olólùfẹ́. let me do this one and let me come back a minute let me end this one i'm coming back just a short time you understand me i'm going to play music and dancing and that way i'm going to update you and I want to say something because mo kàn ń gbọ́ after one day in a jail Àfà eh, Saheed in jail mo ní jail báwo kò yé mi wọ́n ní kinní kan kinní kan àwọn kan ní kò sí kankan tó ṣe Àfà Saheed báyìí wọ́n kọ́ síbí okay o So ti yé ẹ ṣe ẹ jẹ́ kí n lọ sìn kí n padà wá torí pé èmi ò lè ṣe kémi má jó fújì pásọ tó ń jó fújì pásọ ta ló fi jà ẹ má jẹ́ lè tó ń jó fújì ta ló fi jọ evangelist onjo fuji ta ló fi jọ dáfídì ni mo fi jọ dáfídì ni mo fi jọ evangelist onjo fuji ta ló fi jọ evangelist onjo fuji ta ló fi jọ evangelist onjo fuji ta ló fi jọ bọ́lá tó jọ fújì ta ló fi jọ dáfídì ni mo fi jọ dáfídì ni mo fi jọ bye bye love you guys. and the police detained him. You mean it? In Dublin, I mean in London or in Nigeria? Please, somebody is giving me information. Adejoke Ajisebutu. Yes, ma'am. I want to happy sunday you in nigeria eh, ah, naija naija for sure Oh yeah, eh, ajé a máa béèrè náà bó bá ṣe ń lọ mo fẹ́ fún yín ní. everyone in democracy naija government of the people àràdé o ṣọ́ràdé tó ẹ má jẹ́ ń ṣe yẹn bíbá iná eh, mo fẹ́ ṣe mo ṣe pọ̀ ní last week ẹ jẹ́ ń eh. lọ́tọ̀ọ̀tọ̀ ẹ a ní àwọn àlejò pàtàkì ní orí ètò ilé ni. <laughs> a fẹ́ gbé àwọn ọba àti ìjòyè àní láti sọ pé a fẹ́ gbọ́ bá wa ẹ gbọ́ <laughs> bye bye for now for two minutes i will join you back.